واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت الحمد لله الذي بيده الأمور كلها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí gbogbo ìdarí ọ̀rọ̀ gbogbo ìdarí ọ̀rọ̀ pátá nínú sánmà àti ní erí ilẹ̀ ọlọ́run àti lábẹ́ ilẹ̀ ọwọ́ ẹnìkan ló wà ọba yìí ni máa ń pàṣẹ lérí gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ ní àti gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ lérí ilẹ̀ láàrin sámà àti ilẹ̀ àti tí ń bá ń ṣẹlẹ̀ nísàlẹ̀sàlẹ̀ inú ilẹ̀ láàmàlìkà kò tó ní kápá lérí gbogbo nǹkan kò sẹ́nìkan tí máa ń ní nǹkan tí máa ń ní nǹkan tí máa ń tàyàn lọ́rẹ tí sì máa ń rọ̀yàn lọ́rọ̀ lẹ́yìn ọlọ́run ọba Allah ọba yìí nìkan náà lọ́ba tí ń máa ń dáàbò bo gbogbo àwọn ẹrú ẹ̀ ní sámà àtilẹ̀ gbogbo tí ń bẹ pátá ntaari àti ntaari kò séyìí tí ó kù lábẹ́ àkóso ọlọ́run ọba wa òun nìkan náà lọ́ba tí ń pàṣẹ máa ṣá nítorí bá fẹ́ ipe kọ́ máa ṣẹlẹ̀ òun náà ni wọ́n máa ṣẹlẹ̀ àmọ́ àlàmúyẹ́ṣá àlàmúyẹ́kùn nítorí àwọn ọba ti fẹ́ kọ́ ṣẹlẹ̀ kò sí nítorí àwọn ọba dá tó lè mú fi ṣẹlẹ̀ àfi tọ́lọ̀ bá ṣe tán ipe kọ́ ṣẹlẹ̀ ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún lérí ìgbàgbọ́ táwa ní ṣe ọlọ́run ọba wa agbọ́ ọlọ́run ọba gbọ́ lọ́sàn-án agbàgbọ́ lóru agbàgbọ́ ní kọ̀rọ̀ agbàgbọ́ ní gbangba ipò nìkan náà lọ́ba wa òun náà lọ́ba tí ń darí gbogbo kan òun lọ́ba tá a sì máa ń darí gbogbo rẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ alhamdulillahi rabbil alamin ọba tí ń darí gbogbo àgbáláyé òun nìkan lọ́lọ́pẹ́ àwa máa ń sọ bẹ́ẹ̀ nítorí pé àwọn ìbéèrè orí lọ́wọ́ ẹnìkan kan àfi lọ́wọ́ ọlọ́wọ́n ọba tábà wá ní alhamdulillah èmi wá balẹ̀ lédi tá a sọ yẹn nítorí pé tọ́lọ́run ṣe fún wa lórí yẹn àwọn ìbéèrè rẹ̀ lọ́wọ́ ẹnìkan kan àfi lọ́wọ́ ọlọ́run

níta fẹ́ gbéyẹ̀wò náà ni asẹ́hìrú wasahirun asẹ́hìrú wasahirun ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni oògùn wasahirun àtàwọn ológun kí là ń pè lóògùn jama nílẹ̀ yorùbá àwọn ológun wọn a máa sọ pé oògùn abẹnú gọ̀ǹgọ̀ ẹ rí i pé ẹnu rò ayé ẹni tí bá ń sóògùn bóun ni ó ṣe padà rí lọ́padà bẹ́ǹdì làwọn náà fi máa sọ pé oògùn abẹnú kínní abẹnú gọ̀ǹgọ̀ ẹni rẹ̀ gọ̀ǹgọ̀ lóòótọ́ ọ̀lẹ lóògùn ọ̀lẹ tí ń ṣiṣẹ́ nídìí oògùn ọ̀lẹ ni gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń sóògùn fún yàn àṣetáni tí wọ́n bẹ̀ ń ṣẹ́gun nídìí oògùn ọ̀lẹ lòun náà dọ́ọ̀fà tọ́ọ̀lì bó wọ́lé mọ̀tòló ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nílẹ̀ yorùbá yìí tí àwa bára wa níbẹ̀ yìí ìlú Ògùn ni ìlú tí wọ́n ti máa ń ṣògùn gan kọ́dà tún ní state kan tán pè ní Ògùn state ibẹ̀ làwa wà yìí Ògùn state làwa sí kínní ibẹ̀ làwa wà yìí nítorí pé àṣà wa nínú àwọn àṣà tá a bá nílẹ̀ yorùbá òun náà ni pé èèyàn gbọ́dọ̀ máa gbélé ayé láìṣògùn kọ́dà àwọn ọmọ sọ fún wọn yìí pé kò lè bẹ́tà fún ọ kò lè dáa fún ọ ó lè rí nítorí fẹ́ láyé máa ṣáájò wọ́n máa sọ fún yàrá yìí pé àní àfa dákẹ́ dákẹ́ mẹ́nìkan wá tó ga tó dáa fún nílẹ̀ Yorùbá tí ó ṣògùn tí ó múra síra rẹ̀ tí ó jáde sí rẹ̀ yóò wá dá kí àwa mùsùlùmí ta fẹ́ pàdé Ọlọ́run dáadáa àtàwa mùsùlùmí ta fẹ́ máa jí àwọn tí wọ́n sùn ta fẹ́ máa pè wọ́n sákèsí ká lè máa ní iṣẹ́ ká lè mú níṣẹ́ àdáwọ́tú ila tawhid ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wa. àṣehìrú ẹ̀rí oògùn tí wọ́n pè ní síìrù wà ìbáratún àni ọkọ̀dín wàrúkọ ayé kira tó àṣìrú khufyatan fil qulubi wal abdani wal uqul wọ́n ní òun náà ní nǹkan kan tí wọ́n kó jọ wọ́n wá lọ mọ́ra wọn nígbà wọ́n lọ mọ́ra wọn tán wọ́n wá pe èṣù sí i pé kó ràn wọ́n lọ́wọ́ ẹni bá sì ti pe èṣù pé kó ràn wọ́n lọ́wọ́ lábẹ́ ẹ̀sìn wa kí náà mọ̀ pé kèfèrí la pè torí pé èyí tí ànábì sọ fún wa ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in ànábì ni ọlọ́run bá rán mi sí yín o ó ní kí n sọ fún yín pé ìwọ ọlọ́run nìkan ṣoṣo la máa sìn lẹ́yìn náà gbogbo challenge ta bá ní gbogbo òṣòro ta bá ní a máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọ ọlọ́run ọba nìkan àwọn tí wọ́n ń ṣoògùn káàkiri ni wọ́n wá wọ́n ń wá ìrànlọ́wọ́ wọ́n ń wá ní tí ó ràn wọ́n lọ́wọ́ láti àṣìfún tí wọ́n fẹ́ ní ní tí ó ràn wọ́n lọ́wọ́ láti mú ìbànújẹ́ tí ń bẹ fún wọn kúrò ní tí ó ràn wọ́n lọ́wọ́ láti dáàbò bò wọ́n ètò ọ̀ràn àwọn lọ́wọ́ láti fún wọn ní oore tí wọ́n ṣe kí ni tí wọ́n ń wá torí ẹ̀ ni wọ́n ṣe jáde ńlé náà ṣe travel kò sẹ́nìkan tí ó dìde pé à ń lè e sóògùn tí èyí jẹ́ pé ìkankan ti ń ṣe nínú kọ́ jẹ́ pé aburú kan bẹ tọ́fẹ́ kó kó nínú ayé òun àfi kọ́ jẹ́ pé oore kan bẹ tọ́fẹ́ kọ́ tẹ̀hún lọ́wọ́ tí ò tí ì tẹ̀hún lọ́wọ́ méjì náà ni jama. kò sẹ́nìkan tí ó lóun lọlé lóògùn pé òun fẹ́ lọlé súnmọ́ lọ kò sí <laughs> ọlọ́run adúpẹ́ o ọlọ́run tó fi eléyìí yé wa kọ́lọ́ mọ́sàdí ó yé gbogbo àwọn tá à ń bá sọ. wọ́n ní nígbà míì yóò ní í ṣe pẹ̀lú ká máa kó nǹkan jọ nígbà míì yóò ní í ṣe pẹ̀lú ká máa fọhùn ká máa kí èṣù ká máa pe ọfọ̀ bọ́ bá ti ń kí èṣù mẹ́ta mẹ́rin mẹ́sàn-án mẹ́wàá èdè ọmọ wú yọ wá béèrè pé kí lọ fẹ́ kó wọn bọ̀ ṣe ní tí wọ́n pè lọ́fọ̀ nìyẹn. yóò wá dìde yóò lọ lè jíṣẹ́ fẹ́ni tọ́ran wọ́n nígbà míì ogun ìyín máa ń lapa nínú ọkàn tí wọ́n bá ṣàṣìyàn èèyàn mọ̀ pé nǹkan kan ara tí gbogbo àwọn èèyàn ọmọ abáyàn káàánú pé ha ha kí lọ́rọ́ lu wọ́n ní yóò lè nígbà míì yìí máa ń gba ọpọlọ kúrò lérí yàn èèyàn lálàáfíà ara o wọn ò rí yàn dáadáa yóò wọṣọ tó dáa àmọ́ eré ẹ ti dàrú bó ṣe wà yẹn ó ti di wèrè wèrè aláṣọ àti wèrè yìí tí kì í wọṣọ wèrè méjì ló wà ọlọ́mọdé ayé àkankan nínú méjèèjì yóò wọṣọ yóò wọ bàtà tó dáa yóò dé fìlà yóò sì máa ṣe bí wèrè wọ́n ti lẹ̀ nǹkan mọ́ wọ́n ti rán nǹkan sí látara sẹ́hìrò àwọn èyí tó bá bọ́ sọ́ọ́lẹ̀ làwọn máa ń rí wèrè tọ́lá àwọn yẹn àwọn máa ń rìn òhò káàkiri níjọ́ tí àlìjànú burúkú tí wọ́n rán sí yẹn tó ti lè kúrò lárẹ̀ nígbà náà ni wọ́n mọ̀ pé wọn ò wọṣọ àsóhun ò serun àsóhun ò fọnu láti bí ọdún kan àsóhun ò wẹ̀ láti bí oṣù mẹ́fà yóò wá fọwọ́ bo ara yóò fẹ́ sá torí pé àlìjànú burúkú tí wọ́n rán sí ti kúrò ní ara rẹ̀ yóò fárí pẹ̀lú fífẹ́ ọlọ́run oògùn a máa yọ ọkọ àtìyàwó wọ́n ní oògùn láwù hakíkọ oògùn ń bẹ oògùn wà ìsì máa mú yàn wọ́n ní yín máa jẹ́ kéèyàn ó nífẹ̀ẹ́ yín téèyàn kórira èyí ó nífẹ̀ẹ́ gan yóò fẹ́ kú sí díẹ̀ látara pé èso ní ń tì í lọ́bẹ̀ kí ẹ ti kó nífẹ̀ẹ́ yẹn kan yẹn tẹ́lẹ̀ yín sì máa jẹ́ yẹn ó kórira nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ gan tẹ́lẹ̀ yóò sì kórìíra rẹ̀ bóyá láàrin bàbá àtọmọ bóyá láàrin ọkọ àtìyàwó bóyá láàrin ọ̀gá àtọmọṣẹ́ bóyá láàrin ẹni tí ń darí àtẹni tá ń darí. wọ́n ní ogun yaqtulu bi idhnillahi ta'ala wọ́n ní bọ́lá ọmọ fẹ́ ogun máa ń ṣe sábà bíi déèyàn fi máa fi ń kú tọ́jú pé accident máa ń pààyàn tí wọ́n bá láyàn ládàá ó lè pààyàn tí wọ́n bá tàyàn ń ba ó lè pààyàn tí wọ́n bá fún yàn lọ́rùn ó lè pààyàn wọ́n tẹ́ máa ń rà àlìjànú sí yàn tí ó bá báyàn mú àsọ̀nà lẹ́ni tí ó ti fi ìṣọ́ ọlọ́run sọ́ra wọ́n ní tí ó bá bóńtọ̀ ń tó bá wọlé tọ́ báwọn ayákìlá tá à ń rí bí wọ́n ṣe wọlé tí wọ́n lọ lè pa ẹni tí wọ́n pa sínú ilé tí wọ́n jáde òun wọ́n níbẹ̀ náà làwọn àlìjànú tí wọ́n rán nípasẹ̀ ògùn àwọn náà lè wọlé tí wọ́n ṣe pààyàn tó ń tọ́ òun sì ní jímọ́. ẹni bá ní àṣehìrù lẹ́yìnsá láwù àkíkọ ẹni bá ní kò sí oògùn nínú gbogbo àwọn mùsùlùmí tó wà nílé ayé ipò oògùn èsì múyàn wọ́n ní a sọ fún pé kọ́ka lọ́nu Qur'an ibi ọlọ́run ọba aláàtí ń sọ fún pé sallallahu alayhi wa sallam ká ànábì ọmọ sàdúà kóògùn kọ́mọ́ bá mú bọ́yá yìí tí wọ́n rán àbí nígbà mi wọ́n ràn sí yàn nígbà mi fúnra ara rẹ lọ́tẹ̀ nǹkan mọ́lẹ̀ àwọn tí wọ́n máa wọ́n nǹkan sílẹ̀ lẹ́yìn wọ́n ń wọ́n sílẹ̀ lẹ̀ fún tani fún gbogbo àwọn tí wọ́n bá kọjá mẹ́rin ni kọ́lọ́mọdé atẹ́ ní tìkà mọ́jà tẹ aburú mọ́lẹ̀ mùsùlùmí òdodo tọ́jú hálù sunna wal jamaa tọ́jú ọmọlẹ́yìn anábùwà muhammad sallallahu alayhi wa ògùn wa ìsì máa mú yàn àṣetáàní àtàwọn ọmọ rẹ̀ lọ́wọ́ nípasẹ̀ rẹ̀ àwọn ni wọ́n ṣiṣẹ́ ń bẹ̀. bínásílì kìtàbí wa sunna alukurani làmọ́lẹ̀ àdìsí làmọ́lẹ̀ wal ijma àpapọ̀ gbogbo àwọn sahaba àtàwọn ẹni rẹ̀ wọ́n ní ògùn wa wal urf kọ́dà àṣà wa náà kọ̀ǹfàmù pé níta alukurani sọ yẹn ìpógun wà yẹn ògùn bẹ́ẹ̀ lóòótọ́ ni wọ́n fi máa sọ pé ògùn abẹnú gọ̀ǹgọ̀ lẹ́nu wọn lọ́hùn bí wọ́n ṣe máa ń wí náà nìyẹn ọmọ mawqif al-muslimin wal-ulama wa a'immat al-huda wal-muslimat kí ni sáǹdì mùsùlùmí lérí ogun kí ni sáǹdì àwọn àfáìsìn lérí ogun kí ni sáǹdì gbogbo ẹni tó bá ti jó obìnrin tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ lérí ogun ṣíṣe wọ́n ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ isti'anatun bil jinn ìwárànlọ́wọ́ pẹ̀lú àlìjànú náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ṣayatin àtàwọn ọmọ àlìjànú ìbílísù àtàwọn ọmọ ẹ̀ àwọn ni wọ́n wà ń di ogun tọ́ ọba ti lọ lè é sóògùn o lè wárànlọ́wọ́ pẹ̀lú èso àtàwọn ọmọ ẹ̀ àmọ́ tí ọba ti ń ṣàdúà ọ wárànlọ́wọ́ pẹ̀lú Allah ẹni tí ti ń ṣàdúà òun ló wà lójú ọ̀nà ẹni tí ń sóògùn òun ti wọgbó lọ. wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́n bá ní ẹ pè mí ọlọ́run ọba yín sọ pé ẹ pè mí èmi ọ̀dà yín lóhùn gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ ẹ sáà máa pè mí gbogbo tẹ́ ẹ bá ti ń fẹ́ ayà yẹn ó ti parí gbogbo ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀fẹ́ kọ́ lọ ọlọ́run ọba ní sàdúà ìdùnnú rẹ ọ̀fẹ́ kí ayé ọba jẹ́ ọlọ́run ọba ní sàdúà ọ̀fẹ́ késù ọkọ lù ọ sàdúà ọlọ́run ọba aláàánú ẹ máa sàdúà ẹ máa pè mí ẹ̀ ń wá orí kan ẹ pè mí ẹ̀ ń wá dèrèdà ẹ pè mí ẹ̀ ń wá dísìkì ẹ pè mí inú yín bàjẹ́ ẹ pè mí gbogbo ohun téèyàn máa wá ní nínú bùkátà tó wà ayé pátá kò ṣe èyí tá ànábì òfin lẹ̀ fún wa yí pé tí nǹkan kan báyìí bá ń ṣe yín àdúrà tẹ́sí ní àfi téèyàn ò bá béèrè gbogbo àwọn tó lágbàńlá ayé tá jẹ́ mùsùlùmí tí wọ́n gbọ́ mi lọ́wọ́ báyìí àti gbogbo àwa tá ń bẹ tá a padà gbọ́ mi tẹ́nìkan wá lóun níṣòro kan nínú ilé ayé òun tóun bá fà á òun ní wàhálà kan tóun ọ̀fẹ́ kọ́mọ wà lára òun mọ́ òun ní nǹkan kan tóun béèrè lọ́dọ̀ ọlọ́run ìṣòro kan bẹ tóun fẹ́ kọ́lọ́run bá òun mú kú o kò sí ìṣòro tẹ́nìkan dàkọ tí ìní àdúrà tí ó ṣe kọ́dà ọ̀fẹ́ ni free of charge ni ọ̀làǹsẹ́ ni owó lọ́fẹ̀ẹ́ bọ́ọ̀ bá pè mí tí káàdì rẹ bá tán kí ni ìṣèjọba yìí kò ń tó ń padà torí àánú ta ní lérí àwọn mùsùlùmí látara àwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn bàbá ẹlẹ́bọ tí wọ́n fẹ́ sọ àwọn èèyàn di olórí burúkú látara oògùn ṣíṣe ìmọ̀ wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run amẹ́lẹ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ni wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman ọlọ́run bá ní àwọn àṣetáàní àwọn ọmọ ibilis ọlọ́run bá ní àwọn èèyàn sì ń tẹ̀lé wọn wọ́n ń tẹ̀lé wọn wọ́n ń tẹ̀lé àkọọ́lẹ̀ oògùn tí wọ́n ń ṣàlàyé fún wọn lérí ọlá anabi suleimana anabi suleimana ti kó lé ayé àwọn àlìjẹ̀nú wọ́n sì péjọ wọ́n sì lọ lè kọ àwọn eréṣiṣẹ́ àwọn ẹ lọ yìí mọ́ yìí ẹ dì yìí mọ́ yìí wọ́n sì kọ́ kalẹ̀ sínú ìwé tọ́pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ bá fẹ́ kí nǹkan bá yọ ṣẹlẹ̀ ìtẹ́sẹ̀ ní irú àwọn ìwé àkáǹtì tí àwọn àfọ oúnjẹ làbí máa nílé yẹn yóò ní ẹ lọ́ọ́ lè gbé àkáǹtì one oh two wá àwọn òwe ńláńlá gbàngbà gbogbo ẹ̀ pátá séèrù lọ́wọ́ à ń bẹ̀ wọ́n wá kọ́ wọ́n wá gbẹ́ ilẹ̀ níbi tá ànábì Suleiman máa ń jòkó sí wọ́n wá rí i má bẹ́ẹ̀ wọ́n wá lọ lè àwọn èèyàn àwọn àlìjánu nígbà táwọn yẹn péjọ àwọn àṣetáni wa ń sọ pé anabi suleiman kìí ṣe agbára ọlọ́run nílò àwọn nǹkan burúkú tí ń lò nígbà tó wà nílé ayé tó fi màláka gbogbo nǹkan tó fi jọba tó jẹ gàba lérí gbogbo nǹkan ọlọ́run fún ní gbogbo nǹkan irin nínú atẹ́gùn anabi suleiman ọlọ́run bá gbọ́wọ́ rẹ̀ àwọn mérekù oríṣiríṣi wọ́n ní ètí ń lò náà ni o èṣù lọ́gbára lé kìí sọ lọ́hùn ṣe mọ̀ pé wọ́n fẹ́ baṣẹ́ anabi suleiman jẹ́ nìyẹn wọ́n fẹ́ ba ìsìlámù jẹ́ àwọn àlìjánu àwọn yẹn wá ń tẹ̀lé tí wọ́n ń kà fún wọn táwọn àlìjánu ń kà ọlọ́run wá ní wa ma kafara suleiman ọlọ́run bá ní suleiman kìí ṣe kèfèrí o walakinna shayatina kafaru àwọn èṣù yẹn àwọn ọmọ àlìjánu yẹn àwọn ní kèfèrí yu'allimuna àwọn ni wọ́n ń kó àwọn èèyàn ní oògùn ṣíṣe sẹ́hẹ̀r tí nǹkan máa ṣèyàn tá a mọ̀ pé nǹkan ń ṣèyàn tá a sì ní fojú rí òun tó àwọn sì máa fíìlì pé nǹkan ń ṣe kínní nǹkan ń ṣeun ní tí ń ṣe gan àníri ní tí ẹni yẹn bá wá ń ṣe látara tó wọlé sí ilá yẹn ilá máa rí lójà á mọ̀ pé nǹkan ń ṣe kínní nǹkan ń ṣe ọlọ́run declare pé anabi suleiman wọn èso lógun àwọn alùwùlámọ̀ warasatul anbiya ńkọ́ gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n jogún iṣẹ́ ọlọ́run táwọn anabi ọlọ́run bá gbé kalẹ̀ tí wọ́n ń gbà wọ́n lọ gbogbo wọn náà wọn ò gbọ́dọ̀ jẹ́ ológun ọlọ́run jẹ́ oyè wáyé pé ẹni bá ń sọ oògùn kèfèrí ni torí pé àwọn èṣù ni wọ́n máa kọ́ wọn ayé ìjà mọ̀ pé oògùn wà lẹ́yìn náà ó já mọ̀ pé wọ́n máa kọ́ àwọn èèyàn tábà ní nǹkan ọ̀dà ká máa wá kọ̀yàn náà sọ́dà ẹlòmíì òun lákàntì ògùn òun è ṣe àmọ́ yín máa ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ṣe gbogbo wọn náà ipò kan náà ni wọ́n ṣe kí ni ni wọ́n wà lábẹ́ ẹ̀sìn ọlọ́run ọba wa kódà ẹni tó yọnu àrídọ̀ bí kófùrùn àrídọ̀ bí sẹ́hẹ̀r ẹni tó sọ pé àwọn èso ògùn kò sólógùn láàrin wọn bí ẹni máa wá ń sóògùn òun lọ́mọ́ òun lọ́mọ̀ ẹ filẹ̀ èwo ń tiyín ẹjọ́ máa sogún ẹ̀ àmọ́ àwa yìí ṣe oògùn wọ́n ní gbogbo ẹni tó bá yọnu yí pé ó dáa ká máa sògùn ìbá àmọ́ máa ṣe wọ́n ní kẹfẹ́ lòun náà lábẹ́ sin wa àrídọ̀bìl kófúrí kófù ọ̀rọ̀ kọjá pé àǹtí alùsùn náà lèmi o èmi ìbá yẹn á sògùn o àmọ́ bí tẹ́lẹ̀ lọ yẹn ń owó sí yín èmi ò o ìràn ẹni ràn yàn lọ́wọ́ lérí aburú aláburú lòun náà ìdájọ́ ẹni tó ṣe láfò náà. kọ̀dé akarajallahu asahira wàmọ̀sọ́sẹ̀dálá minal muflihin ọlọ́run ọba aláàdí dì sọ nínú kùránì pé gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìṣègùn tọ́jẹ́ tẹ́bọ èyí tá n ṣàlàyé gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ àjò iṣẹ́ àtàwọn tí wọ́n lọ lè bẹ̀ wọ́n níṣẹ́ ipe kan bá wọn ṣe iṣẹ́ àṣàṣì ọlọ́run bá dìkílẹ̀ nínú kùránì pé gbogbo wọn pátá wọn ò ní jèrè láyé wọn ò sì ní jèrè lọ́run ọlọ́run bá ní wàlá yuflihu sáhìrún ọlọ́run bá ní gbogbo àwọn ológun pátá ọlọ́run ní wọn ò ní jèrè ogun tí wọ́n lọ lè ṣe yẹn kí ni wọ́n wá ọ̀la àti èrè ń jẹ ọlọ́run bá ní wọn ò ní là nítorí pé ibi tó yẹ kí wọ́n wà ọ̀là lọ ọ̀dọ̀ ta ni jama ọ̀dọ̀ Allah ta ni ọ̀là ń bẹ lọ́wọ́ rẹ̀ tabaraka allazi bi yadihi mulku wa huwa ala kulli shay'in qadir aya yẹn ó kílẹ̀ gan ọlọ́wọ́n bá níbẹ̀ gbé títóbi fún mi èmi náà gbé títóbi fúnra mi ọwọ́ ọlọ́wọ́n bá yẹn tó gbé títóbi fúnra rẹ̀ yẹn ọwọ́ rẹ̀ ní gbogbo ìkápá gbogbo tẹ̀ wá ọwọ́ ẹ̀ lọ́wọ́ ó sì lágbára láti ṣe fún yín kí ló tún wá kù tí mùsùlùmí tó wọ́n ń ṣáájò nígbà wọn ni ọlọ́wọ́n bá rẹ tó gbàgbọ́ ní tó ń fẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn náà ọlágbára láti fún ọ ọlọ́run tó sọ nínú àyà mi oníwàlẹ̀ ayọ́fúnléhùn sáhírù háyìtì wá ta ọlọ́run bá ní gbogbo ẹni tí bá jẹ́ aṣàgùn ológun onídán ọlọ́run bá ní gbogbo ibi tó bá sọ̀kalẹ̀ sí ọlọ́run bá ní kò ní láṣeyọrí kò ní láṣeyọrí ọba tó dọ́run kò ní láṣeyọrí láyò fìlíhu àsáhírù haythu àtà ẹni wù ẹ̀ tó bá ti dé gbogbo tó bá fẹ́ ṣe ń bẹ̀ ọlọ́run ọba ní kò ní láṣeyọrí lérí ẹ̀ torí pé ó ti fi ọlá ó ti fi tì ẹni tí kò ní ọlá àṣehìrò yóò bí tu jẹ̀mí àmàl ní dákẹ́ lérí ọ̀rọ̀ ogun ṣíṣe nílẹ̀ yorùbá òun náà ni pé yín máa ba gbogbo sere jẹ́ ìwọ tí èyí ṣáájú tẹ́lẹ̀ bóyá ní pé òde kan dé àbí aburú kan ọlọ́run ọwọ́ alájò lọ ọgbàdọ̀ bàbá oúnjẹ lọ àfọ ológun ọgbàbẹ lọ alájì tí ń aláwọn alájà tí ń yorùbá wọn ni alájà yẹn ń padà alájì yẹn ń padà òun àmọ́ aláàjì ni wọ́n máa pè é pé aláàjì yẹn gbóná wọ́n lè ní ọwà ńlọrin ọwà lábẹ́kúta wọ́n lọ wà ní ọwà nílùmẹ̀ <laughs> mùsùlùmí fi aláàlẹ̀ ọ̀nàdùn àkàràbù ilayhi min hablil warid ọlọ́wọ́n bá ní èmi tí mo ní kẹ́ pè mí yìí mo mà súnmọ́ yín ju ká sọ́run yín lọ nítẹ̀sí ń ń bẹ lọ́wọ́ mi èmi nìkan náà mo sì lè ṣe àwọn afọlọ́nlẹ̀ àwọn tíráfù káàkiri ọmọ gbọ́ ọgọ̀ èyàn níjẹ́ kẹfìrí àfi kọ́kọ́ gọ̀ yóò fọ ọba adé dálẹ̀ yóò máa lọ lè bá àwọn nínú tọ́lọ̀ ń dá wípé kó ṣe ń tọ́lọ̀ mọ́ ṣe fóun. àwọn olùfà kúfùrùn kúfùrùn ìmọ̀ ká máa ká máa pa nǹkan nípa afe kó ṣe ìtànfẹ́ afẹ́ kó yí nǹkan kan padà fún wa nínú ayé wa wọ́n ni o má lọ nǹkan má nǹkan má kó nǹkan má nǹkan ọkàn ka báyìí náà lọ́sàdúà ọlọ́run sì fún ọ ní tọ́ wọ́n yẹn ọgbọ́n mọ́ ni. wọ́n ní ìbọ̀rìṣà òun ní ká bá a sọ ògùn ọlọ́run rẹ̀ Muhammad tọ́ ọ bá mú nǹkan tó ń sìn àbí tó ń bẹ̀ tó ń pè tó ń wá ràn ẹ̀ láyà àbátọ́ na àmàlùkà gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe gbogbo ẹ̀ ti bàjẹ́ ológun ọlọ́run ilé ayé tí ó rò pé òun dì mú náà yọ padà bọ́ ọlọ́wọ́ padà hàn lè mọ̀ nígbẹ̀yìn ayé lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàjì alájà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálọ́jà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn lè mọ́mú mọ́sálásí wọ́n kírun wọ́n gbàwẹ̀ wọ́n lọ hajj wọ́n sì tún ṣáájú wọ́n sọ̀gùn ẹ lè sọ fún kálukú wọn ẹni kí wọ́n tú wákàtí tó kù láyé àṣírí wọn tú o látàyé ni ó sì ti bẹ̀rẹ̀ àṣírí ò lè bò torí pé o ti dọ̀tá ọlọ́run nígbà o ti kẹ̀yìn sọ́lọ́run tó ti kọjú sí oògùn ìwọ ọ̀tọ́lọ́run ti dọ̀tá ẹni bá kọjú sọ́lọ́run ọba òun náà lọ rí ọlọ́run. nígbọ̀rọ̀ wá rí báyìí wajaba ala al-ulama tanbihu al-muslimin wa a'immatul huda ó wá di ọ̀ràn yẹn lórí gbogbo àwọn àfẹ́sìn àti gbogbo àwọn imam mọ́sálásí kọ̀ọ̀kan àti gbogbo àwa mùdírù al àwa mùdírù mùdírù mùdírù lékewu lékewu lékewu kọ̀ọ̀kan wal ma'ahid gbogbo àwọn tá a fi ṣe aṣíwájú àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọ́lì madaris ọ̀dọ̀ ọ̀ràn yàn lérí wọn tẹ̀m̀bí olùgáfìlì gbogbo àwọn tọrọ òtí yìí kí wọ́n máa pè wọ́n sákèsí èyí tó wá panilẹ́kún tó sì bà nínú jẹ́ òun náà ni pé ẹni tá a ní kọ́ fààyàn nípò pa á padà wá rí i pé afọ́jú lòun náà. àbáfà tó ní oògùn wà òun sì ń sọ oògùn afọ́jú ni. wọ́sẹ̀rù nàwọ́n ẹ wá rí oògùn yìí ẹjẹ́ àṣàlàyé ẹ̀kọ́ yé dáadáa eréṣin méjì ni sẹ́rù làákìdí wa sẹ́rù oògùn tó jẹ́ pé wọ́n máa ń dè wọ́n máa ń kó papọ̀ wọ́n máa ń lọ wọn èyí náà pé Yorùbá ẹ máa sunkún sunkún èyí e-, ń kéré agbado, àgbàdo nígbà bá jàgbàdo tán sùkú rẹ̀ yẹn ẹni ń wo ní òwú funfun àtòwú dúdú ẹni yẹn ti ń lọ nǹkan yẹn kí ni ń wá ń nǹkan kan àdó wọ́n ṣe kí ni wọ́n máa lóhùn dúdú funfun bí wọ́n ṣe ń lọ yẹn sírò làákìdì nìyẹn. eri olóńgbò ó ju sínú nínú akọ ẹgbóná ọwọ́ datare sí ó ìyá adìẹ sí ọwọ́ àjò bí ṣe ń tò mọ́ra wọn yẹn sírù akidi nìyẹn papọ̀ ìyàrí ìyàrí wọ́n mú yàrí wọ́n sí láàrin wọ́n mọ̀ wá wí nǹkan mọ́ ó lè jẹ́nu sàárè òkú ó lè jẹ́ rí igi tí ọmọ ṣe kíni tí ọmọ ọ̀rọ̀ dòdò lérí igi ó lè jẹ́ etí omi ó lè jẹ́ ojú àrò ọlọ́run mọ̀sẹ̀ wá níkà mọ́sẹ̀ tún wá là wá lọ́wọ́ àwọn àṣekà mọ̀jà tẹ́ni ti ka ọlọ́run ọba wa àwọn ọmọ èṣù làwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ eléyìí náà ń pè ní sùúrù akid nígbà mi wọ́n fẹ́ atẹ́gùn sí nígbà mi wọ́n ní fẹ́ atẹ́gùn sí tí wọ́n bá lọ́mí ìmọ̀ra wọn tí wọ́n wá fẹ́ fọ́ ẹ̀ wọ́n wá wí nǹkan síbẹ̀ tí wọ́n bá wí yẹn àṣetáni wà nàró yọ wà lórí jẹ́sẹ̀ yẹn kèé ṣe kínní tí wọ́n àwọn jàǹkáwò àti gbogbo àwọn èròjà yẹn òun ló ti èṣù lọ o kò lágbára lérí èṣù o òun ò lè sọ̀rọ̀ kò lè mí ojú kan ló wà nígbà tí èṣù ti rí nígbà tí èṣù ti mọ̀ pé ó fẹ́ wá ràn lọ́wọ́ pẹ̀lú kínní yìí tóun gbéṣẹ́ ọlágbádá ní tó ń gbéṣẹ́ wájú yẹn fẹ́ wà náà lọ pẹ̀lú ẹ̀ òun rẹ́dì láti jíṣẹ́ fún ọ ìsìláàmù rẹ nìkan ló fẹ́ gbà lọ́wọ́ rẹ kò gbà nǹkan míì ìsìláàmù nìkan ló fẹ́ gbà torí ìsìláàmù náà ni tó tóbi jù nínú oore tọ́lọ́wọ́n bá ṣe fún ọ Islam, tóbi ju owó rẹ lọ ó tóbi ju ilé lọ ó tóbi ju ọmọ àtìyàwó lọ ó tóbi ju gbogbo dúkìá rẹ lọ islam nígbà tó o bá ti bẹ̀ ń ṣẹ́ o ti wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run sì ni wá yíyá ká nasta'in èmi nìkan ni ẹ máa wá ràn lọ́wọ́ pẹ̀lú mi alista'ana ìbàdà ìwárà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀sìn ni ìwárà lọ́wọ́ pẹ̀lú tí èso ọlọ́run ọba ẹbọ ni gbogbo àfàlẹ́ kí ó tí ọba yé bí ṣe ń sọ yìí kọlọ̀ lè kásìrà dáadáa. abdulhamid abbas anabi ni ìdásá alitafa sàlìláha tọ́ba béèrè nǹkan béèrè lọ́wọ́ ọlọ́run ẹ bí tá anabi dáwọ́ padà lọ wàyí dàsítà àǹtà tọ́ọ̀bá sì ń wá ìrànlọ́wọ́ fasta'in billah wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú kó ṣàdúrà kó pe ọlọ́run níta bá lọ́wọ́ ànábì wa Muhammad yẹn sallallahu alaihi wasallam àtàwọn sahaba àtàwọn imaamu Malik Shafi Abu Hanifa Ahmad bin Ambali sẹ́rí kójìṣẹ́ ọlọ́run àfa mọ́sálásí ìmáàmù mùdírù lékéwú kọ́ máa sọ níta pé oògùn ń bẹ àwọn tí ń sóògùn ọ̀fẹ́ tú lékéwú ẹ̀ ni yóò sì tú mọ́sálásí torí àwọn tí wọ́n bá ti gbàgbọ́ yé pé oògùn ni màá sọ̀rọ̀ yẹn dẹ́lẹ́bọ ni ẹlẹ́bọ ò sì nírun àwọn eléyìí ò ní kírun lẹ́yìn ẹ̀ ẹ wá ní mọ́sálásí fà mọ́sálásí ó fà yóò tún kú òní fífà mọ́sálásí ó tù ú ìmáàmù tí ó bá ti gbọ́rọ̀ táyì ti sàlàyé ọ̀rọ̀ fún mọ́sálásí yóò padà ṣe kíni yóò padà tù ú wọ́n ní àwọn ọmọ àárò fìtínà yẹn wọ́n àti tí wọ́n ṣe ń bí àwọn jẹ̀mọ́ ti jòrò wọ́n ti jòrò àmọ́ ah, ti jòrò kọ́ bọ́ọ̀ bá túbá ìwọ gangan fúnra rẹ̀ òní sí mọ́sálásí má torí tọ́wọ́ ìtọ́lọ̀ ń sọ ní wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada ọlọ́wọ́ bá ní tẹ́ bá ti wà ní mọ́sálásí ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run Allahu akbar ẹ má kí ọlọ́run ẹ má gbé títóbi fún ọlọ́run ju gbogbo nǹkan lọ ọwọ́ sí Allahu akbar fún wa tán àwa jáde wa ní kálá iṣẹ́ wo lẹ́yìn àdúrà iṣẹ́ tó gbélé lọ́wọ́ yẹn ogun kíni yóò lóògùn owó sọ́lọ́ wọn bá aláàtà níbi ní ká máa ń fògùn owó kẹ́lẹ́ tún kéwúké nítorí gbélé lọ́wọ́ yẹn a ní kíni à ó ní kí ààbò kó lè bá ààbò ó nì ṣé ọlọ́wọ́n aláàtà níbi ní ká máa wá ìdáàbòbò lọ bí nítorí gbélé lọ́wọ́ yẹn táàbà ń wárí sìkì kí ọlọ́run ní ká ṣe fábítẹ́gù indalahi riskọ ọlọ́run bá ní ká wárí sìkì wá sọ́dọ̀ òun ọlọ́run àyà kuran lèyí tí mo kà yẹn ọlọ́run bá ní wàlá yahudu fún ibùdóhùn máa wọ wàlá aliyu azim ọlọ́run bá ní sámà tilẹ̀ kò nira fún wọn ọlọ́run láti sọ gbogbo tó wà ń bẹ̀ tí kankan ò sì ní ṣe wọn gbogbo tó wà ń sámà tilẹ̀ ọlọ́run bá ní kò séyìí tó tí ìbá jẹ́ pé ọlọ́run bá ń sọ ni sámọ̀ bá ti jálù mọ́lẹ̀ ìbá ti wọlé láàyè bí ìbá ti pọ́ ọlọ́run bá aláǹdá bòbò. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sírù làákìrì ọlọ́run ní kó lè ra nábì má dákẹ́ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak máa sọ pé yín máa wá sọ pẹ̀lú ọlọ́run ọba tó ní àṣùbà min sharri ma khalaqa níbi aburú tọ́lọ́ndá wọ́n min sharri ghasikin idha waqaba yín máa wá sọ níbi aburú òru nígbà tilẹ̀ bá sùn Ah, ọlọ́mọ fàbùrù sí wa lóru o ah, ọlọ́run ní nǹkan bẹ lóru jàmọ́ <laughs> àmọ́ gbogbo àdúrà tá à ń ká òjá mọ̀ ọlọ́run ọba ní máa sáà di mí kábúrú òru kọ́ mọ̀ sí ọ́ ibi à ń lọ ní pé wà mí sáré nafa sáàtì fìlẹ̀ ọkọ̀d máa sáà di mí kí n sọ níbi aburú àwọn obìnrin yahudiyat àwọn yahudi wọ́n wà Madina yahudiyat àwọn obìnrin nafa sáàtì tí wọ́n máa fi atẹ́gùn sí filẹ̀ ọkọ̀dì tí wọ́n bá dé wọ́n dé wọ́n dé wọ́n lọ wọ́n lọ wọ́n lọ ẹ̀rí táwọn ọmọ rẹ̀ wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ àwọn ọmọ wọn ti ń bá bàbá ṣiṣẹ́ lọ́wọ́ kí lẹ́nu lọ́ mọ́ra wọn kí lẹ́nu gún mọ́ra wọn. ọlọ́wọ́n bá ní máa wáṣọ níbi aburú àwọn obìnrin tí wọ́n máa fàtẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì fún ẹ̀ wọ́n yóò wá bá ọ láti jẹ́ sẹlẹ ṣẹlẹ̀ tó bá bá ọ lábẹ́ fálákì àti nọ́ọ̀sì yóò padà ẹni tí ń ka fálákì yìí kì í ṣẹni pé kò ní ìmánì ẹnu nìkan là ń rí ti ń sọ̀rọ̀ ìmánì ò sí ẹni yẹn kọ́ yóò bá yẹ yóò mu ìbá ka fálákì ten million ìbá ka million yóò wọ yóò mu nítorí pé ń sọ lẹ́nu ni kò gbọ́ lọ́n gbọ́. ìmánì àti àdúà ní máa ń ṣiṣẹ́ papọ̀ ọgbọ̀rọ̀ ní ìmánì kọ́ máa ń ṣàdúà ó sì gbọ́dọ̀ máa ń ṣàdúà kọ́ máa ní ìmánì. alákọ̀ọ́kọ́ nìyẹn ó wà ní suratu uh, al-Baqara náà tọ́lọ́mọba ní yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi ọlọ́wọ́n bá ní àwọn àṣetáni yẹn tí wọ́n kọ́ wọn lógun yẹn àwọn ni wọ́n kọ́ wọn ní nǹkan tí wọ́n fi ń ya ọkọ àtaya ni wọ́n pè ní fìràkù nílẹ̀ Yorùbá àlìjànú kọ́ àwọn yẹn ní fìràkù dárọ̀ yìí ọ̀nà ẹ̀wá fọ́tò rẹ̀ méjèèjì wá fọ́tò arábìnrin àtàrákùnrin yẹn ẹ̀wá fọ́tò wọn wá èyí tó bá dájú fọ́tò kọ́ra wọn àwọn ọmọ nífẹ̀ẹ́ tipa èyí tí bá kẹ̀yìn fọ́tò síra wọn àwọn yẹn ọmọ sí kínní wọ́n pín yà nígbà mi wọ́n ṣe sí gidi pẹ̀lú gi àbí pẹ̀lú rin akọ̀kan abo kan ẹni tí wọ́n fẹ́ saburú sí wọ́n máa wá pé ká pé kọ́lá ní bàjẹ́ lápèjúwe wọ́n máa pé ṣègìdì akọ yẹn ní kọ́lá tó bá jẹ́ sadé bá ní orúkọ obìnrin yẹn wọ́n máa pè ṣègìdì abo wọ́n máa pè ní sadé wọ́n wà ní kọ́lá ọ̀yá kẹ̀yìn sí sadé wọ́n wá fẹ́ ẹ̀yìn wọn wọ́n fi kanra wọn wọ́n wá lọ wọ́n wé wọ́n lọ lè rí ìmọ̀ bíi táṣetánì ní kí wọ́n rí sí i kọ́lá àti sadé tí wọ́n jẹ jẹun láàárọ̀ yìí ìgbà tí méjìlá wọ́n ń pàdé ara wọn báyìí <laughs> iṣẹ́ ti wọ̀ wọ́n la jẹ́mọ́ wàhálà ti dé yọba di gbà bíi gbà kí ló ṣẹlẹ̀ àní mo ti fẹ́ pa ọ́ tipẹ́ mo ti ń sọ ẹ tipẹ́ àwọn yọmọ wa wò wọn pé kí ló ṣẹlẹ̀ ẹlọ́wọ́n mọ̀ járe sùn èṣù ti dé. torí pé kọ́lá àti sadé kò sí fálákì àti náà sí lára wọn. ẹni bá ní òsì àṣàṣì àránsí abilu bọ́ba bí ọba yíye tẹ́lẹ̀ tá a bá ṣàlàyé fún un tó bá tún takú ọlọ́run nígbàrún ẹ̀ mọ́ ọwà èṣù nísinsìnyí kí ni ní ń ṣiṣẹ́ yẹn mọ́ kí fi mùsùlùmí kọ́ ọgbà kọ́ wà ó ní bá wọn ṣe ó sì máa ṣàdúrà kọ́ mọ́ mu ọ ó di mélòó jama mẹ́ta ọgbà kọ́ wà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ò ní bá wọn ṣe ẹlẹ́ẹ̀kẹta ọ máa ṣàdúrà kọ́mọ mu ọ torí pé kèé ṣe tó dìgbà tá a bá lọ lè bá bàbá ológun kóògùn tó mú yàn wọ́n wà níbi iṣẹ́ ẹni tó wà ní abẹ́ rẹ tó fẹ́ gbapò rẹ yóò sì máa ṣàṣeyọ ó sì ní mà bóyá ní túrú àwọn bàbá aláàjì oníjàlábí àbáwọn àfóúnjàlábí àbí bàbá aláwo wọ́n láàrin ọjà àṣàṣì ti wà lọ́jà dì ọ́ àṣàṣì ó ti wà láàrin ọjà dì ọ́ gbogbo àwọn tó ń bẹ lọ́jà illa ma rahimallah àfàwọn tó lọ́wọ́ bá sànú ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí ìtìjòkó lásán bọ́jà yíbò yóò mọ̀ ṣe tiẹ̀ bọ́jà haúsá yóò mọ̀ ṣe tiẹ̀ yorùbá yorùbá àwọn oṣù ẹ̀mọ̀ jogun lọ torí gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wọn géwú náà látijọ́ yìí ògùn náà ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe fún wọn gbogbo ọ̀la ló lè kéwú kéékèèké náà bẹ́ẹ̀ ṣe ń jó ilé máa lọ ẹ máa lọ mọ́ra wọn bẹ́ẹ̀ ṣe ń lọ mọ́ra wọn ilé máa gún bẹ́ẹ̀ ṣe ń gún ilé máa rì mọ́lẹ̀ ẹ gún kí lọ róróróró kí lẹ́ ń wálé rígi aláfẹ́sùn kan mọ́bẹ̀ ni gbogbo ẹ̀ pátá orí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀ kọlọmọ alákọmọsá dáàbò bẹni kọkan wa tàwọn ọmọ wa kọlọmọ jẹ àṣìlẹtẹ mọjà tẹni ti kà mọjì kaná mọjì ọtẹni tàwa náà ẹyọ màá yá mi nínú ẹsìn wa àdáfò nǹkan tí wọn ń lọ sẹrù làákìdì yìí kí ni wọn fẹ́ kó ṣẹlẹ̀ ìdí wọn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé ìdí wọn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé wọn fẹ́ ṣèkà fẹ nìyẹn wọn fẹ́ ṣèkà fún almasahoro ẹni tí wọn sàṣì bóyá àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ àwọn egbò àdá jiná wọ́n tiri tiẹ̀ fa títí yóò ṣe tẹ́sítì wọ́n ní kò sí ti ń ṣe ó sì máa pé nǹkan sùn táàrẹ̀ bá ti kọjá agbára kéèyàn bẹ̀rẹ̀ àdúrà kéèyàn bẹ̀rẹ̀ àwọn afọ aládùúà rókèyà ìlẹ́gbẹ́ àwọn afọ máa kàyà sí káfí nínú ilé tí wọ́n máa kun o àfọ rókèyà nìkan náà ni ọ̀ka wọ́n kà sálà rẹ̀ yẹn yóò sì dìde ńlẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà míì máa ní í ṣe pẹ̀lú kún wọ́n fi da eré yàn rú pé gbogbo kinní tí a tò mọ́lẹ̀ yìí lágbájá ṣiṣẹ́ ṣiṣẹ́ kọ́ máa bá nígbà mi wọ́n fi yàyàn wèrè nígbà mi sì ni ìmọ̀ ń jẹ́ awọ́rò gbogbo àwọn ìyá dáńsó ògùn tajà yẹn ògùn awọ́rò wọ́n ṣe láàárọ̀ sunday ẹ̀rì tí yọ tẹ̀lé àfa àfọ̀gbé sọ́fẹ̀ lọ́wọ́ àtọkọ ìyàwó fa bólú bàgì lọ́wọ́ sọ́yà méjì náà tẹ̀lé ra wọn yẹ wọ́n fẹ́ lọ lè fi èṣù lọ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù ìyá tó sì kó fàáfà kí làníyàn yá wọn kí làníyàn kọ́lọ̀ ǹjọ́ wọn mọ́ sí kíni àníyàn rẹ̀ kọ́ wọ́n bá dé pé kọ́lọ̀ ǹjọ́ wọn ta ni àdúrà ní ó ṣe kíni àdúrà ní ó ṣe àníyàn rẹ̀ ni pé kéésù wa bá wọn ta ọjà kéésù wa wá ràn wọn lọ́wọ́ kóun lè máa rí àwọn kọ́sítọ́mà tọ́ba sì rí mọ́lẹ̀ lóòótọ́ bọ́ba sì dédé fífi ọlọ́run ẹ rí àwọn èèyàn tí wọ́n máa rọ́ lọ òun náà pe bàbá ń pe afa afa ṣéwù ni ẹni bá ní ẹ̀yìn ṣe ṣéwù kò ní dáa fún nígbà ọ̀padà yà mọ́ padà tí sọ́ọ̀bù ni o mo ní gbogbo wọn kán padà wá ó ti sú mi o èrò pọ̀ o àfọ̀n jẹ́ làbí aní sí mo fún ọ àwọn kan wọ́n gbé òsì nǹkan ẹgbẹ́ sá ní òsì <laughs> àgbé òsì ọ wà àbí kò sóògùn tájà rí èyí tó bá wọ ọlọ́run <laughs> tó mi gbogbo ẹ̀ náà tó bá wọ mi torí pé Islam ó ní àgbà koran gbọ́ koran ti dé kọ̀nfàmù pé èṣù máa ń ya ọkọ àtaya yíyà tí wọ́n yà yẹn ọ̀nà kádàrà ọlọ́run àbí òṣìṣẹ́ kádàrà ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ló ń ṣe àbí kèké pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó lọ́wọ́ bá yọ̀ǹda kìí kò ní ṣẹlẹ̀ àmọ́ àwọn tí wọ́n bẹ èṣù yẹn níṣẹ́ ìwárà pẹ̀lú èṣù yẹn ìfọkànsọ́dọ̀ èsù yẹn ni wọ́n sọ wọ́n dọ́mọ náà. ẹ̀yọ́ mayami ogunfẹ́ ọwà nílẹ̀ yorùbá èyí tí wọ́n pò mọ́ nǹkan wọ́n ní ẹgbẹ́ fún mu ẹgbẹ́ tọ́wa wọ́n gbà tọ́ lọ́wọ́ ẹ̀ nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá o ẹ̀rí tí bàbá ìyàwó ọmọ ní ah, àfáà ló ní ká gbà tọ́ ìtọ̀ tí ẹ̀ẹ́n tó fẹ́ fẹ́ yẹn tó bá tọ̀ wọ́n gbé lọ́dà fún jálàbí wọ́n hàn kan sí tọ́ba ti hàn tán wọ́n fẹ́ bu tí wọ́n fi sí wọ́n fi yín náà sí wọ́n nìkan lè gbé fọ́ọ̀mù tó lọ́wọ́ fẹ́ kọ́ fẹ́ kínni ìyá rẹ̀ ọkàn pé pé tó ẹ̀yẹ jòkó lásán o ọlọ́run ní jíjìn sọ́kún yín sí o kìnní tó wà nílẹ̀ yẹn àfa alásàlátù wa ní ló fún wa mo díẹ̀ mbẹ́ bá dáhùn làwọn amòyókù tọ́ba ti mú tọ́ba ti mú <laughs> Allahu akbar àlìjànnú kò sára arábìnrin náà yóò mọ̀ wá nífẹ̀ẹ́ arákùnrin yẹn ní túláàsì àkọ́kọ́ tó bá yọ sí báyìí ìfẹ́ ń bò dàrú ni irun abẹ́ ó gbajúmọ̀ ó gbajúmọ̀ obìnrin wọn máa ń lọrun abẹ́ pẹ̀lú babójálàbí tí wọ́n máa ń fọ́kọ jẹ́ ah. níta fẹ́ parẹ́ lẹ́ yorùbá ọ̀pọ̀ gan gbogbo ẹni tí wọ́n ti ṣe fún náà ń gbọ́ mi ń sìn pé ah bẹ́ẹ̀ ni o òun fáfá o. nígbà mi irun rí nígbà mi irun àfin sọ̀rọ̀ pé àṣetáàní ọ̀lọ́nà kankan oògùn yìí tó gùn ni kò sí nǹkan kan tí lè fi sògùn nígbà mi ló jẹ́ èkánná àtàpàkò wọ́n ní èkánná N'ebe nígbà mi wà ní àròtí àgbàrá ẹgbẹ́ sùn ni. èsù dọ̀tí gan kò sí nǹkan kan tí wọn ò lè fi sògùn kò sí kò sí ẹni tí wọn ní kọ́ mú wá pé wọn fẹ́ fi sògùn fún ọ tọ́mọ wa ní eléyìí ebógun lọ ah irọ́ o kò sí nǹkan o nígbà mi wọ́n ní ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ máa wá ìgbẹ́ gbígbẹ eré àkìtà ẹ máa fi gi ẹ máa fi gi tuba yìí tẹ́bá rí èyí tó ti gbẹ dáadáa ẹ sàṣinú láìlọ́nù owó ní wà ṣe owó ń bẹ lérí àkìtà ojú ẹ̀ náà wọ́n ti lọ̀ ọ́ àti gbogbo àwọn èròjà abẹ ojú rẹ̀ náà wọ́n ti sọ fún fọ́yà ẹ̀rọ sínú ògò tó bá ti dàárọ̀ níjọ àṣìbì àbíjọ àlàmísì kọ́ ọmọ fíìmù kọ́. <laughs> kọ́ ọmọ fíìmù kọ́ kọ́ ọmọ fíìmù kọ́ ẹni tí ẹni tó bá jó lóògùn ò ní rinra ara ò ní rin kò ní kórira ẹ̀ torí ó ní target alẹ́mìíràn fẹ́ di mílíọ̀nìà ẹ̀yìn tó dé pé sọ́mọ́lé kọ́ pààyà ìgbà ọ̀sẹ̀ láti pààyà rẹ̀ àwọn ológun ológun ọ̀làánú àkọ́bí ẹ̀ ó owó àdúpẹ́ o gbogbo àwọn tí wọ́n ń bẹ lóko bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́sàbà fún wọn mọ̀nà eléyìí lẹ́pẹ̀ ní sẹ́rù àkìdì ààrẹ náà ní àfọ̀sẹ́ àmàrí ni wọ́n ń pè é kí ni mo gbé jàmá kí ni mo gbé bá ń wì àmàrí àwọn tí wọ́n ń ṣe ó ti yé wọn bí ṣe sọ ẹ̀ àmàrí látara àmàrà yá àmòrò àfọ̀sẹ́ olúgbòhùn ọ̀fọ̀ ni tí wọ́n bá ti parí iṣẹ́ wọn pọ̀ fọ̀ gbogbo àwọn tẹ́ ń ṣe fún ni wọ́n ti ń pè wá ipe sars ẹtún wo eléyìí omo ni àmọ́sẹ̀ yìí máa o ẹtún wo eléyìí ẹmọ́sẹ̀ yìí máa o màá tún sẹ́ni nìkan sí yín sí yóò sì dákọ̀ ẹni ó ṣe àwọn àfọkọ̀ bò láṣìírí kóun náà kọ́ wá lè lo túbá láàrin wọn àtọ́lọ́hún àbẹ́ni tó bá lè bọ́ sẹ́rí social media Facebook ni ọ bọ́ sẹ́rí social media ọ wá bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn lóògùn àwọn náà jáde sí àgbè ń tọ́sọ wá a máa wá sọ fáwọn èèyàn pé sẹ́gbọ́n tó wí ẹni kan bá yà wálé ní tí ń sọ yẹn kó sì má dì í sí wa tí ọba ti di mú wa fọ́ọ̀bù hítà lẹ́sẹ̀ káfà á jẹ́ pé olórí bu ni ẹlòmíín lórí ibu rẹ̀ ṣe ní kọ̀ọ̀rọ̀ tẹ́ni kankan mọ̀ ẹlòmíín sì gbà pé orí burúkú tóun ṣe yìí òun fẹ́ kọ́ kárí ẹni bá wà lóun fẹ́ kórìí burúkú kárí àwa àfáàsùn náà wà ní dákẹ́ nígbà mo ní ká máa wá ní sìkì lọ́dọ̀ ọlọ́run ká máa ṣàdúrà mọ máa yà wá mi máa yà wá fọ́bùtàgó indalahi rizqa ya razaqu rusukuni la hawla wala quwwata illa billah wọ́n sábà tẹnumọ́ astaghfirullah wa bọ́kọ̀rà bó ṣe ń parí ẹ̀ máa ka máa dé wọ́n bá fẹ́rẹ́ kalẹ̀ kó pe ọlọ́run tó dùn bá rùn kọ́ máa pe ọlọ́run lẹ́yìn asúrì ya razaq orísìkún ya fata yuftahali يا لطيف olùtúfìbì wọ́n sábà sọ bẹ́ẹ̀ adísìkí òde owó tó lò rí tọ́ba ń sógun lọ́lọ́run sí fún ọ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tó nígbà ọ̀rọ̀ wa rí báyìí àgbéga kò lóògùn lẹ́yìn àdúrà ipe tọ́ba ti ṣe wọ́n mọ̀ fún ọ ní promotion bíṣẹ́ ìwé ìlú tó fẹ́ gbà ọ̀fẹ́ gbà wé ìgbélùú ọyá máa lò nǹkan báyìí irọ́ ní jẹ́bẹ̀ ìbọn òrìṣà ni àdúrà làá máa ń ṣe ọlọ́run ọba mo fẹ́ kọ́wọ́ mi ọtẹ nǹkan báyìí o ọlọ́run mọ́sà fún mi o ọmọ bíi ọlọ́run tọ́lọ́ máa ṣe tán àwọn tán láwọn ò fún ọ wọ́n sì padà fún ọ. àwọn kan wá ní kó fi owó ránṣẹ́ òun lọ lè ṣe dọ́là òun bẹ̀rẹ̀ sí ná ọ wá fi ọṣẹ àti ìyá adìẹ ó fi ránṣẹ́ sí wọ ó ní kí wọ́n bá fi wẹ̀ ọwọ́ ní ọlá àfáà ní nàìjíríà pé a bàbá kan wà àfáà ní o iṣẹ́ yẹn ti fẹ́ dé òun máa gba títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ìwọ àtàfáà ní ẹ wọ̀ náà torí àdúrà ló yẹ káàfọ́ òfin ọ kìí sóògùn ìdí ń sọ ni pé ọlọ́run ọba ò lè ṣe ń tọ́ fẹ́ tètè dìrọ̀ méṣù o wọ́n máa mú nǹkan ọmọkùnrin yàn látara sílùú ákìdì nǹkan ọmọkùnrin tí ò ní ṣiṣẹ́ mọ́ kọ́dà yóò máa ṣiṣẹ́ tí máa ń dá lọ fún rẹ̀ tó bá ti dọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí yọ pa náà ni àṣàṣìbù ni kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sí wa gbogbo ẹ̀ ló ní solution lábàáyọ obìnrin gbà mí gan wọ́n dà nǹkan sí ládé bíi pé yọ máa ha ọkọ ẹ̀ lẹ́ẹ̀kan náà ni oníjọba àwọn lásìkò yọ máa yá lẹ́ẹ̀kan náà òun ló sì pé kọ́mọ̀bọ ó tún wá dé yọ máa yá lẹ́ẹ̀kan náà torí àlùjànnú kan ti jòkó tì àsìkò tí ó sì bẹ̀rẹ̀ sẹ́ lásìkò tọkọ rẹ̀ bá súnmọ́ lẹ́yìn náà wọ́n máa dá làákà ìrú wọ́n máa wọ́n máa wọ́n máa dèèyàn wọ́n ní wọ́n dè é wọ́n wí ikú yìí sí kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ náà fi ní kọ́kọ́rọ́ ayé <laughs> wọ́n wí nǹkan máa wọ́n wí máa wọ́n pa aláwọ̀ àbí kan pa aláṣọ awọ gàlà awọ ejò wọ́n wá yí má kọ́kọ́rọ́ ah, Allahu akbar wọ́n bá ti wí tán fẹ́ wí tán wọ́n wá ti padà bí wọ́n ṣe tí yẹn wọ́n wá jù sínú kànga kọ́kọ́rọ́ yẹn wọ́n mú dání nígbà míì wọ́n mú kọ́kọ́rọ́ dání wọ́n fi àgádágodo wọ́n fòun pamọ́ wọ́n fi pamọ́ síbi kan ètò wọn ni kọ́ máa ṣẹlẹ̀ sí yẹ tí wọ́n bá ti tì í pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́yọ̀ máa ṣẹlẹ̀ sí i tí wọ́n fẹ́ tún tu padà tí wọ́n fẹ́ tu padà wọ́n ṣe kí ni tí wọ́n fẹ́ tu padà wọ́n ṣe padà. àgádágodo àbí asámadágbé bẹ́ẹ̀ padlock báwọn àyà oní àgádágodo bí wọ́n ṣe ń ta eh, padlock fáwọn èèyàn kì í sàwọn tá à ń tilẹ̀kùn nìkan wọ́n ń ta fún o wọ́n ń ta fáwọn olóògùn tí wọ́n fi ń ba tàwọn èèyàn jẹ́ wọ́n ní ẹ̀fílẹ̀ adi magolo ẹni wọ́n bá si yọ bẹ̀rẹ̀ sí gbádùn tí wọ́n bá tún ti padà yóò tún bẹ̀rẹ̀ wàhálà èmi wọ́n wájú sínú kànga yóò wájú kọ́kọ́rọ́ nù àmọ́ tọ́lọ́ máa ṣe tán ọlọ́run ò nídìí kọ́kọ́rọ́ àti ìyá rẹ̀ ọkànra wọn kó tó tó tòun lẹ̀ máa kakùrì sí yìí yóò tura rẹ̀ lẹ̀ yóò já pàtì nínú omi ayé tàlùkù sèyí Allah ní lọ́bẹ̀rẹ̀ rẹ̀ òsì ti pa ọlọ́run ká òun ló dá kọ́kọ́rọ́ àtẹ́ńtòtì ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa eléyìí ó wà láwùjọ wa ẹ̀yọ́ màyá ẹlẹ́ẹ̀kejì sírù takhil òun náà ni sírù oògùn èyí tó jẹ́ idán tó jẹ́ pé sírù takhili ni wọ́n ní òun tiẹ̀ ó wà takhil shaitan wọ́tẹ̀gìyìrùhù òun náà ni nǹkan tí à ń wò tá à ń rí kí nǹkan yẹn kọ́ ká máa wá rí ní fọ́tò míì yàtọ̀ sí fọ́tò tó wà nílẹ̀. àyàrá lè nsánu àtàbítà mutaharika nǹkan tó dúró bọ́rọ̀ gidi yóò sì máa mì lójú wa wal mutaharika sábìtà nǹkan tí ń yí báyìí ń yí o yóò sì dúró lójú wa yóò sì yí yàrá sọgẹ́ra kẹbíra nǹkan kékeré yóò sì rí tó tóbi lójú ẹ̀ wọ́n kẹbíra sọgẹ́ra nǹkan tó tóbi yóò sì máa wo bíntín lọ́kàn yóò máa wo bíntín lẹ́lẹ̀ báyìí nǹkan yóò sì tóbi. wàlìjẹ̀mí ìlàdé ní nǹkan tó rẹwà yóò sì ugly wàdẹ̀ ní a jẹ̀mí ìlà yóò máa rí nǹkan tí ó burẹ́wà yóò sì máa yáàyè. ẹ̀yin màyá mi ọ wà bí o ṣe sọ láì tí màá gbèjú rẹ wá. wọ́n yà fi kíní ìpajú àfílà wọ́n bá ti fi ìpajú ẹni bá ti rí kàfílà tí ẹ bá tí ọba ní fálákì àti náà ti ń ṣe yóò fẹ́ kàfílà o yọ fẹ́ túláàsì ìfẹ́ tọ́lọ́ ni ẹ àbí ìfẹ́ tẹ̀sùn ìfẹ́ èsù kò ní láàsì wọ́n padà fẹ́ra wọn lẹ̀ náà ni àmọ́ lásìkò yẹn èso ràn lọ́wọ́ lọ́wọ́ fẹ́ ta mọ́tò nílẹ̀ Yorùbá wọ́n máa lọ lè bá alájí àbí àfọ̀n jálàbí pé mọ́tò yẹn ti pẹ́ lérí ilẹ̀ o ó ti pẹ́ páàkì o àwọn èèyàn nana wọn ò ṣe kí wọn ò kówó lẹ́ o. bàbá wọn sọ pé ẹ wá lọlẹ wá ewé báyìí wá ó lè jẹ ewé amúnimóye ó lè jẹ òun mísìmísìn ọyẹ epo papọ̀ ọyẹ ẹhàn kan báyìí ẹhàn kan báyìí tó bá ti hàn gbogbo ẹ̀ tán wọ́n lọ gbogbo ẹ̀ wọ́n ra wọn tán ọyẹ ẹ̀dá sínú kẹ́ẹ̀jì ẹ máa fi wọ́n mọ́tò wọn láàárọ̀ láàárọ̀ wọ́n bá wọ ọlọ́run láàrin bíi ìjọba ìtàjọ́ mẹ́rin àwọn èso wọn wà bíi tìfáyì mọ́tò mọ́tò táwọn èèyàn ní tí wọ́n kọjá tẹ́lẹ̀ kálukọ́ ọmọ wa wò òun náà ṣètì máa rí wọn lábẹ́ gíláàsì lọ́hùn pé ọmọ wo mọ́tò yẹ ọmọ wa wò àṣetáni tó wà lára mọ́tò yọkànlọ́ lè rọ́ọ̀lù ẹnìkan nínú àwọn táwọn wò ni wọ́n bá ti rọ́ọ̀lù báyìí yọ ra mọ́tò yẹn gbówó pé yọ yá sí ìgbé bọ̀dá mi bá ń sẹ́ni two million mo ní mọ́tò kan lọ́nà kejì à ń sìn mọ́tò yẹn seven million wọ́n pè ah wọ́n gbọ́dọ̀ rà á yọba làágùn yọbọ ẹ wá ní òsì nǹkan nǹkan bẹ àbí òsì nǹkan bẹ kẹ́nìkan wá ní èyí lòun fi ń ṣiṣẹ́ ipe iṣẹ́ àfa lòun ṣe kí ni lòun ṣe iṣẹ́ babaláwo bàbá ẹlẹ́bọ̀ ló ṣe tọ́ba lẹ́ni sọ fún èmi sọ fún ni sínú tàkìyèlì ni bí máa ṣẹlẹ̀ báwọn aya aláṣọ gbogbo aṣọ tó kó sígbà aṣọ two two five ni ẹ sì máa rà á ní seven seven five ó délé tako tó mọ̀ pé ó sọ̀jàrà ìyàwó lọ sọ pé èlé lẹ́ra sọ bàbá kàfíà ó ní seventy five seventy five aṣọ two thousand <laughs> tálíjà náà bá ti kú ọ̀la rẹ̀ yóò bá yàwó ẹja ìgbà tí ètò gbójú tiẹ̀ fọ́ eléyìí ni wọ́n tà two thousand. <laughs> àmọ́ tálíjà náà bá ti kákò ọ̀la rẹ̀ ni wọ́n pé ha ọ̀la alájà yẹn sá sọ pé kí n wọlé ẹ wọlé tọ́lá òun ti rìn kan mọ́lẹ́lẹ̀ nínú sọ́ọ̀bù ẹ̀ yà á lásọ ẹ gbọ́dọ̀ ní ẹ wọlé ẹ wọlé ẹ má dòó síra ẹ wọlé náà fi ní tọ́ bá di ọjà gbogbo ọjà tí wọ́n ti ń tajà tọ́ bá fẹ́ wọjà sábì ọlọ́run o kí ló wí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa bìyàdì الخير wọ́n على كل شيء qadir torí kò lè bá fi ìsọ ọlọ́run ọba sọ́ra kó tó wọ ọjà sínú tàkìyìlì yìí òun ló ṣẹlẹ̀ láàrin anabi musa àti àwọn ológun firaun sínú tàkìyìlì làwọn ológun firaun náà ni wọ́n pèpìà láti lò fún anabi musa nígbà musa sọ fún firaun náà pé sọlọ́run firaun náà ní musa sọlọ́run ọba lọ́rọ̀ ṣẹ́ ọ̀dà àmọ̀ nísìnyí já pàdé pẹ̀lú àwọn alágbára mi àwọn alágbára àjọ náà àwọn kí ni àwọn ológun ni wọ́n sì pàdé lóòótọ́ nígbà wọ́n pàdé ọlọ́run bá alágbé wá nínú Quran ọlọ́run ni kọ́ọ̀lù ya Musa imma anulikiya wọ́n ní ìwọ Musa ṣé àwa ni kakọ́ dùn kan lẹ̀ ni wa imma antakuna awwala man alqa àbí wọ́n lọ́ kọ́kọ́ dùn kan lẹ̀ tó dára tẹ́lẹ̀ wọ́n ba gbogbo àwọn tó sáwà ní ká kọ́kọ́ dùn kan lẹ̀ ni àbí wọ́n lọ́wọ́ kọ́kọ́ dùn kan lẹ̀ ẹgbọ́n tí anabi musa sọ qala bal alqu fa idha hibaluhum wa isiyuhum yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a anabi musa ní ẹ̀yin ní ká kọ́kọ́ ju tiyín lẹ̀ ọba sì ju okùn sílẹ̀ lẹ̀ hibal wa isiy àti ọ̀pá ọ̀pá ọ̀pá tá a fi dáná wọn ju sílẹ̀ wọ́n sì ju sílẹ̀ báyìí tí ń róòlù báyìí yùkáyàlú eléyìí lọ́ba yí padà lójú anabi musa yùkáyàlú ilà musa torí ọlọ́run ọba Allah fẹ́ fi agbára rẹ̀ hàn ọwọ́ dẹ́rù bá musa pé nǹkan bẹ́ẹ̀ o àmọ́ ń gbé ọlékele ni yùkáyàlú eléyìí ó yí padà lójú anabi musa min sehirihim látara sehiru tí wọ́n ṣe àwọn okùn àtọ̀pá yẹn wọ́n ti pè nǹkan sí wọ́n ti pè nǹkan rá kì í sọ̀pá lásán <laughs> wọ́n ti pèsè síbẹ̀ àwọn èsùn àwọn èsùn yẹn ni wọ́n wá ń lọ bí ejò ọ̀pá ló sì wà ńlẹ̀ okùn ló wà ńlẹ̀ látara síìrù tí wọ́n ṣe sí la àna ha tẹ̀sà ọwọ́ bẹ̀rẹ̀ sí lọ bí ejò ni wọ́n ń lọ inú fèrè àwọn náà dùn pé ha iná mú musa lé ni àwọn ejò tí ó gbé jẹ ni ìwọ́ wá bẹ̀ mí ọmọ pé mo lé àwọn alágbára gbogbo àwọn èèyàn ńláńlá náà àwọn ọba ayéléni ni wọ́n fi ń láti ní gbogbo àwọn ọba tí ọba fẹ́ wọná kó lè kẹ́yìn sí gbogbo àwọn ológun wọn àti gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣògùn fún wọn gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá <laughs> àwọn àfáà tí wọ́n ń ṣe dáńtá ń ṣe àlùpà ìdá tí wọ́n ń gbé nǹkan fún yín yàtọ̀ sáàdùn àṣìṣe ẹ lè kẹ́yìn sí wọn tẹ́ ẹ bá kẹ́yìn sí wọn ẹ jọ wọná iná ni fọ̀rọ̀ àwọn náà wọ̀ <laughs> ẹ wo ohun tí fọ̀rọ̀ àwọn náà fi ń ẹ̀rú bá anábì musa o ọlọ́run la takhaf innaka antal a'la má bẹ̀rù o ìwọ ló lékè lẹ́ni ìwọ náà jọ pàtì ẹ̀ náà lẹ̀ ọ̀pọ̀ àti ẹ̀yìn àṣẹ látọ̀dọ̀ Allah lòun torí musa ti pè ọlọ́run ọlọ́run ní ọ̀yá má bẹ̀rù ibi ọ̀pá alẹ̀ ọ̀pá àti ẹ̀ tẹ̀lẹ́kọ́fù máa sọ̀nà o ọ wá gbé gbogbo ejò tí wọ́n mi mérekù tànàbí musa borí mérekù tàwọn ológun torí pé oògùn wọn ipasẹ̀ èṣù ni ọ̀lẹ́sìn lè sún wájú ọlọ́run tẹ́lẹ̀ kan bá lọ́wọ́ lọlé lógun torí rẹ̀ ọkàn mọ́rẹ́rin ní pẹ́tọ̀ ọmọ ya ẹni lọlé ṣe tọ́yẹ́ kí n ṣe ẹ̀yọ́ mọ̀ ya ní ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan báyìí ń ṣẹlẹ̀ náà ń pè ní ẹ̀yọ́nu ayé ńgbà mí ẹ̀yọ́nu ayé wọ́n ní tọ́ba ti ń lo kíní yẹ àwọn ayé ọmọ sí kíní wọ́n mọ yọ́nu sí ọ wọ́n mọ bùn kan gbogbo ẹ̀ náà kan lè bùn kan nífa <laughs> kálẹ̀ bòyàn kan náà ni tọ́ba ní kí ní ẹ̀yọ́nú ayé ni pé àwọn ayé tọ́ba ti yọ́nú sí àwọn ọmọ wa fún yàn nìkan wọ́n ti wánu lọ́hí akbar ìyọ́nú ọlọ́run bá ló ga jùlọ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé sẹ́rù tàhayìlì yìí òun náà gbajúmọ̀ nílẹ̀ yorùbá táwọn èèyàn máa ń ṣe kí ni àwọn èèyàn máa lò dáadáa kò sí tí wọ́n fi ṣe látara pé nǹkan tó wà nílẹ̀ wọ́n dàrú mọ́ yàn lọ́wọ́ tó bá jẹ́ ìdàkejì náà ni tí wọ́n bá sàásìyàn sẹ́rù tàhayìlì ẹ kàn rí èèyàn tí wọ́n máa lọ tí wọ́n máa lọ wọ́n ti da ìrìnà rẹ̀ rú yọ́ọ́ máa rí kànga lẹ̀ báyìí kànga lọ́wọ́ ńlẹ̀ o yọ́ọ́ padà yá yọ́ọ́ wá yí padà yọ́ọ́ kàn bẹ́ síbẹ̀ ni ìgbà tó bẹ́ síbẹ̀ yẹn bóyá koríko kan lòún rí àbí fóòmù <laughs> bóyá fóòmù tó ga dáadáa lórí yọ́ọ́ bá bẹ́ síbẹ̀ yọ́ọ́ kan lumi tako yájú pé ha omi ni o ó ti lọ ó ti lọ asahirun àwọn ológun nílẹ̀ yorùbá e, eríṣi mẹ́ta náà ni wọ́n eríṣi mélòó mọ̀ pé wọ́n àwọn àwọn kèfèrí pọ́nbélé tọ́jẹ́ pé ìdí ifá làwọn wà ìdí òòṣà làwọn wà tọ́jẹ́ pé gbogbo àwọn àkáǹtì burúkú yìí ó wà nílé wọn wọ́n jogún bá ní ẹlẹ́bọ hánrán ẹ̀ nídìí mọ́sálásí àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn náà làwọn tọ́jẹ́ pé mùsùlùmí ni wọ́n àmọ́ wọn kéwú ẹ gbọ́dọ̀ máa ní aláàjì lágbájá ọwọ́ nílùú báyìí aláàjì lágbájá ọwọ́ aláàjì wọ́n mọ̀ pé <laughs> torí pé wọ́n rí pé máa david ayé ṣe máa wọ́sọ kọ̀málìfù àtibá òun náà máa wá fi ìsìláàmù yóò máa fi jẹun lábẹ́ pé ìsìláàmù ní ká ṣáájò iṣẹ́ àjò lòun sì ń ṣe àṣà fáwọn eléyìí náà ẹlẹ́kẹ̀ẹ́ta ńlá wọn tí wọ́n kéwú tí wọ́n ti wọ́n wá ń ṣoògùn tí wọ́n fẹ́ dọ̀rọ̀ rú wọn wá ní à wọ́n náà ti dálù súnà wọ́n ní kẹ́ mọ́ sóògùn mọ́ panadol tẹ̀ ń lò ńkọ́ wọ́n ní kẹ́ mọ́ sóògùn mọ́ wọ́n ní kẹ́ mọ́ mọ̀ọ́gùn jẹ̀díjẹ̀dí mọ́ ẹ má sọ̀sọ́ kú sọ mọ́ ìyàtọ̀ ń bẹ láàrin oògùn ìwòsàn àti oògùn abẹnú gọ̀ǹgọ̀ oògùn ìwòsàn òun náà ní gbogbo medicine ewé egbò omi kọ́dà ó lè jáwọ́ ẹranko bó bá ń jẹ̀gbín dáadáa ń sìn bó bá lọ́sà ọ̀sà náà kò ní dọ̀ọ́lá mú púpọ̀ ìgbín tí wọ́n bá ti yọ tán oníkàbọ̀ bọ̀ àwọn lọ̀bọ̀lọ̀bọ̀ tó wà lára rẹ̀ yóò wà ń bẹ̀ lẹ́yìn bá lọ́sà yóò tètè lọ ìgbín lọ́jẹ́ ògùn ọ̀sà ń bẹ̀ wọn. ẹ̀yọ́ màyá mi oògùn wòsàn ọlọ́run ọba aláà ló ní ká máa ṣe yẹn àyà wà lérí ẹ̀ ó ní fi ìṣèfà wòlé nas ọlọ́run ọba ní ẹ máa ń lá oyin ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ní ẹ aleikum bil habati sauda ànábì ní ẹ máa mọ abatu sauda ìwòsàn ní oògùn àrùn ní kéésògùn owó. ẹnìkan wá bá ní musa sálà ó ní iná bí ìwájà ọmọ ìyá mi yìí inú rún ànábì ní ìsìkì àṣàlà ẹ fún lóyin la ẹni kọ́ la ẹni tó wá bá nẹ́bì Abu Umama tó ní òun jẹ gbèsè pé òsì ń ta òun kí là nẹ́bì fún ó fún ládùúà wọ́n <laughs> ní kó máa sàdúrà aláma yìí ní a'udhu bika min al-hammi wal-huzni wa min al-'ajzi wal-kasal wa min al-jubni wal-bukhli wa min ghalabati ad-dayni wa qahri ar-rijal sẹ́díbà nẹ́bì sì ń yanjú ọ̀rọ̀ kálukú wọn ẹni tí nùrùn ànábì ní àyà fún lóyin wọn ló ti mú ilé kejì kọlọ ànábì ní sadaqa Allah wa kadhaba batnu akhi òdodo lọ́rọ̀ Ọlọ́run oyin ìwòsàn ní fún gbogbo àrùn tọ́lọ̀ bá ní yóò kí ọ ìsìkì àṣàlà ìfún olóyin lẹ́ẹ̀kẹta nígbà wọn fún lẹ́ẹ̀kẹta fàṣúfìyà bí ìdìnnìlá lọ́ba lálàáfíà ajẹ́ pé òògùn ìwòsàn a máa rìpítì ẹ̀ nígbà àbúrò àbúrò mọ́mọ́ lóhun jẹ gbèsè òsín táwọn sáànàbí fún léwé sáànàbí fún légbò sáànàbí fún ní ọṣẹ sáànàbí fún ní nǹkan tí wọ́n fi para <laughs> àwọn owó àdúrà ni àwọn aṣọ àdúrà ni àwọn àgbéga àdúrà ni èèyàn ò bímọ àdúrà lọ́ọ́ máa ṣe tó bá dé pé àrùn bá ń dìstọ́ọ̀bù àìbímọ rẹ ló lògùn sí àrùn tí ó ń ṣe ọ́ gbogbo tó bá ní ṣe pẹ̀lú spiritual problem kí láà máa ń ṣe àdúrà tó bá ní í ṣe pẹ̀lú sickness ńkọ́ àásàdúrà àásì wá oògùn sickness yẹn torí kò sí àrùn kan tọ́lọ́ ń dá tọ́lọ́ òun fi ìwòsàn rẹ̀ sí nílẹ̀ káfà kọ́ máa wá dọ́pọ̀lọ́ ẹ̀rú kọ́ máa sọ pé òsì náà àrùn ni ẹ gbọ́ gbogbo yẹn ẹ gbọ́ ìgbọ́ gbogbo yẹn rí yóò ní òsì gan àrùn ni mo ní ìwọ ló pè láàrùn pírọ́bùlẹ́mù lòsì ìbìtìlá ni wala nabluwannakum bi shay min al-khawf wal-ju' wa naqsin min al-amwal problem lọ́lọ́wọ́ bá pè òsì ọlọ́wọ́ pè ní sickness yọ́mọ̀ wá lọ mọ́ra wọn látara pé kọ̀fẹ́ fóògùn ti ń ṣe lẹ̀ yóò wá ní nígbà ní oògùn ọ̀dà ṣé panadol náà dà ẹ wá jẹ́ oyè yìí pé oògùn àrùn yàtọ̀ sí oògùn ẹbọ níparí ọ̀rọ̀ mi àlùwìkọ́yà kí láwọn a máa fi sọ́ra wa tí a fi ní lùgbàdì oògùn alákọ̀ọ́kọ́ ọ máa ṣàdúà ọ máa protect ara rẹ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú àdúà kan tó ṣàṣeyọ̀ ẹ kán tó ṣe kínní kán tó ràn nǹkan ṣe ọ kó o tó lọ ibi tó ti tẹ̀ nǹkan mẹ́lẹ̀ torí ọmọ rìn lérí ilẹ̀ ọlọ́run nǹkan sì ń bẹ lérí ilẹ̀ ọlọ́run nínú kọ́ńpìnì tó wà nínú skul tó wà kó tó di pé àwọn èèyàn wọ́n bínú rẹ̀ wọ́n rẹ̀ ti Allahu la ilaha illa huwa al-hayyul qayyum bọ́ọ̀ bá ti mọ̀ ọ wà lérí ewu tọ́ bá ti ka dáadáa oògùn onímọ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kí wọn náà mọ́ sóògùn ni o bí wọn náà bá ti ń sóògùn oògùn mú ọ wọn ríra wọn wọn ríra wọn <laughs> ìwọ sọ pé ọ̀fẹ́ kábúrú sí ọ ọ wá sá sọ́dọ̀ ọ̀tá rẹ̀ inna shaytana lakum adu fattakhidhuhu aduwa ọlọ́run ní ṣètọ́nà ọ̀tá yín ni ọ̀fẹ́ kábúrú èṣù ó sí ọ ọwá lọ lè sá ọ mọ̀ pé èṣù òun lọ́dá ògùn lẹ̀ ọmọ kafara suleiman wàlákin na ṣayáàtú iná kafaru yóò alimu na nasa sihra ibi tí wọ́n ti máa kó sọ́wọ́ nìyẹn aláwọn ti ní nǹkan kan sí nǹkan kan ò lè ṣe wọn àwọn àá ní nǹkan ti ṣe ọ ọ sáfẹ́sù o lè wá gbára lọ́dọ̀ èṣù ọwọ́ ti tẹ̀ ọ́ Allahu la ilaha illa ọlọ́run wá ní innahu laysa lahu sultan al-imanu billahi wa tawakkul alayhi lẹ́yìn náà ó gbára lé ọlọ́run pátápátá òun ní gbára lé nǹkan míì ìwọ náà ò ní nǹkan kan tó gbára lé mọ́ ìwọ yẹn lògùn nímú inna laysa lahu sultan ọlọ́run ọba ní èso ọlágbára ala alladhina amanu lórí gbogbo àwọn tí wọ́n ní ìmánì sí ọlọ́run nìkan wa ala rabbihim yatawakkalun tí wọ́n sì gbára lé ọlọ́run ọba ọ wá gbìyànjú kọjá pé òun ka àsìkáàdù sọba wàlmásà àsìkáàdù sọba wàlmásà nínú ẹ̀ náà ni kúlọ̀lá falak nas lẹ́yìn irun kọ̀ọ̀kan ọ máa ka kùrìsì ọ ka kúlọ̀lá ọ ka falak ọ ka nas lẹ́yìn irun ọ̀ràn àyàn kọ̀ọ̀kan wọn lọ́lọ́wọ́n bá aláà yóò sọ níbi aburú àwọn alásàsì ibú bóyá àwọn tọ́ọ̀mà àtàwọn tí tọ́ọ̀mà àsìkáàdù sọba wàlmásà citadel of believer kí gbogbo akálọ̀ lè ní lọ́wọ́ prayer twenty seven ọ̀ọ́kà lẹ́yìn àṣùbà ọ̀ọ́kà lẹ́yìn àṣírí pẹ̀lú ìrìnàjò àtọ́lọ́wọ́n ọba èso oníkọlù ọ́ ká máa wá sí nusra alimuharama ká máa fo ogun afẹ́ fi mú àbáyọ wá fún àṣàṣì tó mú ni wọ́n ní bó ṣe wà yẹn eré ẹ̀ ti dàrú wọ́n ní bàbá kan bẹ́ẹ̀ nìkan bàbá yẹn máa èso wípé bàbá yẹn ó fún yín ní nǹkan kan tí èso tó da irú yẹn tí ó fi kó mẹ́ẹ̀ afẹ́ fi àgbà àlìjánu afẹ́ fi lé ọmọ èké àlìjánu kú ò wọ́n pè ní anusha alimuharaba nusra yìí tọ́ da iná lásọ yìí ẹ máa ṣàdúrà tó bá ti di pé nǹkan kọ lu yàn káwọn èèyàn ṣàdúrà fún tọ̀ rúkìá àmọ́ káwá ní anusra wípé afẹ́ fi oògùn hálù sẹ́hìrì bí sẹ́hìrì wípé lóòótọ́ àti mọ̀ pé àṣàṣì ni àmọ́ wọ́n ní bàbá kan bẹ tóun náà mọ àwọn nǹkan tá máa fi tú dé tí wọ́n bá ṣàṣeyàn ìgbà tí ó kó ní tó fi túdè jáde kìí ṣe kùránì kìí ṣàdúrà ọba tún di oògùn àwa ni kọ́ba wa ṣe kóhun fi àlìjànú ńlá tiẹ̀ kó fi lé àlìjànú kékeré kú o wọ́n ní ìjọ́tọ́ ní ẹ̀sìn Islam ìkankan náà méjèèjì kí ló dé tọ́ lọ lè wá àgbà àlìjànú tọ́ lọ lè bá ọba tó dá gbogbo nǹkan kọ́lọ́hún ọ̀là ọ lọ́wọ́ àlìjànú kékeré yẹn gbogbo olú tá a bá délé ayé jàmáà gbogbo olú tó bá ti wọ̀ ó travel ni o ọlọ́lu yín ni o ọlọ́lu òkè ni o tó bá ti wọ̀lú kan ó lè ṣiṣẹ́ ni o má gbàgbé láti sọ pé a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa ọba ti ka mẹ́ta ọmọ fífa yín lọ́ni a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa wọ́n ní gbogbo àṣàṣítọ́ wà nínú yẹn ọkàn òní mú ọ tó fi kó mẹ́ gbogbo àwọn èṣù tó wà nínú yẹn ipa àwọn oníkọ tó fi kú mẹ́ ọlọ́wọ́n bá aláà ọba tí dáàbòbò yẹn nìkan kan wa kọ́lọ́mọ́sà dáàbòbò wa àṣàṣì bú kọ́lọ́mọ́jọ ọlọ́luwa o sigidi èpè àránsí abilu kọ́lọ́mọ́sà sọ ẹnìkan kan wa níbi aburú bẹ́ẹ̀ kó sọ wá lọ lórí rẹ bá a ṣe ń béèrè dáàbòbò lérí ara wa kọ́mọ́sà dáàbòbò àwọn ẹbí wa náà kọ́lọ́n dáàbòbò àwọn ọmọ wa àwọn ọkọ àwọn ìyàwó wa iléeṣẹ́ wa ọjà wa arísìkí wa properties wa kọ́lọ́n wá dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa títí tá a fi pàdé ọlọ́run kó sì wá ní onígbàgbọ́ kọ́lọ́n járí èrè ìgbàgbọ́ náà kó sì wá lọ́mọ àlìjánà gbogbo àwọn tí wọ́n ń ṣe ìṣègùn nínú àwọn ìmáàmù mọ́sálásí nínú àwọn àfẹ́ ẹlẹ́bọ kọ́lọ́n bá wọlé àánú rẹ̀ tí mo sọ yìí kọ́lọ́n jọ sàǹfààní fún wọn kọ́lọ́n jí wọ́n gbọ́ yé tí wọ́n bá gbọ́ yé kọ́lọ́n jí wọ́n kú mbẹ́ kọ́lọ́n wá kọ̀ọ̀kan wá kọ́lọ́n mọ̀já sórí burúkú kù láyé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله